Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹfà. Ǹjẹ́ ní ọjọ́ wọn nì nígbà tí iye àwọn ọmọ ẹ̀yìn ń pọ̀ sí i ìkùnsínú wà nínú àwọn Énénè sí àwọn Hébérù nítorí tí a ń ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpínfúnni ojoojúmọ́ àwọn méjìlá sì pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀ wọ́n wí pé. kò yẹ tí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a sì máa ṣe ìránṣẹ́ tábìlì nítorí náà ará ẹ wá ọkùnrin méje nínú yín olórúkọ rere ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ wọ́n sì yan stefanu ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́ àti filipi àti prokoru àti nikanóòrù àti Timoni, àti pamena àti nikola aláwọ̀ṣe jù ará antioku ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpọ́sítélì nígbà tí wọ́n sì gbàdúrà wọ́n fi ọwọ́ lé wọn ọ̀rọ̀ ọlọ́run sì gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí i gidigidi ní jerúsálẹ́mù ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ti ìgbàgbọ́ náà àti stefanu tí ó kún fún oore ọ̀fẹ́ àti agbára ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn ṣùgbọ́n àwọn kan dìde nínú àwọn ti sínágógù tí à ń pè ní ti àwọn libatine àti ti ará kirene àti ti ará alexandria àti nínú àwọn ará kilikia àti ti asia wọ́n ń bá stefanu jiyàn wọn kò sì lè kó ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ lójú nígbà náà ni wọ́n bẹ àbẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ń wí pé. àwa gbọ́ ọkùnrin yìí ń sọ̀rọ̀ òdì sí Mósè àti sí Ọlọ́run. wọ́n sì rú àwọn ènìyàn sókè àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé wọ́n dìde sí i wọ́n gbá a wọ́n mú un wá sí àjọ ìgbìmọ̀ wọ́n sì mú àwọn ẹlẹ́rìí èké wá tí wọ́n wí pé ọkùnrin yìí kò sinmi láti sọ ọ̀rọ̀ òdì sí ibi mímọ́ yìí àti sí òfin nítorí àwa gbọ́ wípé jésù ti násárẹ́tì yóò fọ́ ibi yìí yóò sì pa iṣẹ́ tí mósè fi fún wa dà. àti gbogbo àwọn tí ó sì jókòó ní àjọ ìgbìmọ̀ tẹjúmọ́ wọ́n ń wo ojú rẹ̀ bí ẹni pé ojú áńgẹ́lì.